إعفاء اللحية واجب وحلقها حرام لأنه تغيير لخلق الله وهو من عمل الشيطان القائل ولآمرنهم فليغيرن خلق الله وفي حلقها تشبه بالنساء وقد لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء وقد أمر النبي صلى الله عليه وسلم بإعفائها والأمر للوجوب كما هو معلوم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جز الشوارب وأرخ اللحى خالق المجوس وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال خالف المشركين وفر اللحى وأحق الشوارب نعم بسم الله الرحمن الرحيم eléyìí ni ẹ̀kọ́ fíkà èyí tí àwọn bàbá wa máa ń pè ní ìmọ̀ fùrúà ó ti ẹ̀jẹ̀ sí pé kéwú náà ni wọ́n ń fọ̀ tí wọ́n bá ní ìmọ̀ fùrúà ẹ máa ń gbọ́ tí wọ́n máa ń ni a sọ di fùrúà fùrúà ni a sọ di fùrúà fùrúà àwọn fòrúwà jámọ́ plural fárẹ̀ fárẹ̀ ní branch fòrúwà ní branches àwọn ẹ̀ka àwọn bàbá wa ńgbà tí wọ́n bà wá bẹ̀rẹ̀ bí alọ́ ah, kọ́ máa fòrúwà kékeré yorùbá kéwú tàbí máa nù láti ń pè ní a. náà ni wọ́n sọ di fòrúwà ìmọ̀ ìgbàgbọ́ yìí ẹ̀sìn gan ìgbàgbọ́ yìí bá ti jọ́sìn fọlọ́wọ́n ọ̀rọ̀. àti ìgbàgbọ́ yìí bá ti báwọn èèyàn náà ni wọ́n ń pè ní fake. níbi tá a dé àti kọ́ ẹ̀kọ́ tó rí kọjá yìí pé súnà náà lè fi tọrọ àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn tó súnà tọ́lọ́ ń dá mọ́ wa wípé kò yẹ kọ́mọlúwàbí ọmọ ṣe rú láì tí ọlọ́run kan sọ pé ká sí àbánàbí ká sí. nínú rẹ̀ náà ni àìfá ẹgẹ́ bíi mẹ́wàá tá a kà nǹkan mẹ́wàá ni wà nínú ẹ̀tọ́ ẹ̀sìn tó sùn jẹ́ ọmọlúwàbí òun náà ni ẹ̀fà olèhìá ká fi hàn gbọ̀n sílẹ̀ ẹ̀fà olèhìá wọ́n ní kí ni ìdájọ́ ká fi hàn gbọ̀n sílẹ̀ ní òfin Islam wájú ọ̀ràn èèyàn ni o ìrìn pété èèyàn ọba sí ẹlẹ́sẹ̀ jẹ́má ti pé nǹkan lọ́ràn èèyàn ọ̀gbẹ́dọ̀ ọba ti sí kíni ọ̀rùn ẹlẹ́sẹ̀ ni ọ̀ràn èèyàn ni o wàhálùkù ha haram kéèyàn máa fa èèwọ̀ ni. kéèyàn máa fa èèwọ̀ ni iye ìgbà tó bá fi fa tó bẹ́ẹ̀ lè wọ̀ rẹ ṣe pọ̀ tó ló fi jẹ́ sí pé kan náà àwọn onímọ̀ wọ́n bi léèrè pé nínú kéèyàn fa irun gbà àti nínú kéèyàn ṣe ṣìnà kọ́ máa fa irun gbà àti kọ́ máa ṣe ṣìnà ewu lẹ́sẹ̀ lágbára jù ó ní wàláhì ó ní ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ sí pé ẹ̀kan náà lèyìn ò sí ọlọ́rọ̀ rẹ̀ ọ̀sán ju ẹ̀tẹ̀ tó yẹ sí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèyàn ti kíná ní ń ṣe lọ <laughs> ẹ̀rí nǹkan tẹ́wọ̀n bó nínú gbọ̀n ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa fà àbí ẹ̀yin tẹ́ ń fà tí ò sì ń bí <laughs> ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa yẹ̀ wù sáá ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ ń dẹ́tẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ haramu ló ṣe lóṣù kan wá wuyi ọ̀sẹ̀ tí ń bẹ lọ́dún kan fifty two fifty two ẹ̀ haramu ló ṣe lọ́dún kan tọ́ ọ bá lọ́gọ́rùn-ún ọdún láyé wuyi five thousand two hundred di haramu ló ṣe ẹlòmí ìjọba sì bílẹ̀ rẹ̀ pé ẹ̀mí ló ṣe sìnà lè ó lè pẹ́ ẹ̀kan náà ló ń ṣe ẹ̀hẹ́n ṣé ẹ̀kan wọn wà fi wé oní five thousand ló jẹ́ sí pé àtọmọjáde ń bẹ̀ yẹn gẹ́gẹ́ àǹfààní tá a fà sọ lẹ́ẹ̀kan pé ká má máa fojú di nǹkan ọ̀la àwọn yẹn fojú di fífa àwọn gbà àwọn yẹn ti kíni wọ́n fojú di fífa àwọn gbà ìwọ ọbẹ̀ tí ní agbára torí pé ní tí má rìpíìtì ọ máa ṣe gbogbo gbà lọ bọ́ bá ti lè bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ó ti dáná kó o sì fi nǹkan rẹ lẹ̀ kọ́ra ara máa ṣègbésí ayé ìrọ̀rùn ọmọ gbalada lẹ́yìn wá gba náà òun ìwé ti owó rẹ̀ bákan náà òun ìwé ti àkókò rẹ̀ torí ẹni tí ń fárun gbọ̀n yóò wé owó yóò wé àkókò àkókò tó fi ń lọ́sọ̀ọ̀sẹ̀ owó owó tó fi ń bọ́jẹ̀ òye tọ́jẹ́ ó ní wọ́n ní haram ni kìí ṣe pé a ní haram ni lásán torí pé li'annahu taghyirun li khalqillah torí pé téèyàn bá ti lè dán olúwa rẹ̀ ó ti wà ní àwọn tẹ́ ń yí ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọ́n ń yí padà ni wa huwa min amali shaytan ó sì wà nínú sẹ́ shaytan tí ó sọ yí pé wala amurannahum wala yughayyirunna khalqallah èṣù ló wọn máa pa èèyàn ọmọ ádámà láṣẹ ibi máa yí bọ́lọ́run ti dá yín padà èṣù ọjẹjẹ ọsàdéhùn ó lérí wípé màá máa pa ẹ̀yin ọmọ adama láti ẹgbẹ́ kí a máa yí ẹ̀dá ọlọ́run padà ó sì ṣe bẹ́ẹ̀ náà ẹni pé ẹni tí ń fanu gbọ̀n lọ́pọ̀ ju ẹni tí ò fanu gbọ̀n lọ ìyẹn fi ya pé ó rí wọn mú ẹni tí ń fa lọ́pọ̀ ju ẹni tí ò fanu gbọ̀n lọ tàbá ní a ọkùnrin jọ láyé ní gbogbo ayé kì í sọ̀rọ̀ nàìjíríà nìkan èèyàn mélòó ni ò fanu gbọ̀n percentage mélòó ni ẹni tí ò fanu gbọ̀n mú bóyá ló lè wọ five gbogbo àwọn tó kù nì kí ni wọ́n fárùngbọ̀n fárùngbọ̀n ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n tọ́ba jẹ́ mùsùlùmí. ewu àkọ́kọ́ ni ikú tí yẹn bá ń fárùngbọ̀n ó ń yí ẹ̀dá ọlọ́run padà torí pé ọlọ́run tó dọ́kùnrin àti obìnrin ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ó fi àwọn kankan sára wa ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí obìnrin tó lọ́yàn náà ni ó ti dàgbé ó ti bàlágà máa tíọ́ ọ wá ní ẹ lọ bá ń mú oògùn kan wá tí màá lò tí ọyàn mi ò fi dàbí ọyàn kí ni ọkùnrin kí ni gbogbo ayé ọ̀sán nípa ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ wọn ò ní pé olórí burúkú lélẹ́yìí o àbí ó yí ẹ̀dá ọlọ́run padà nìyẹn bẹ́ẹ̀ ni ọkùnrin náà ti ń yọ abẹ sí agbọ̀n rẹ̀ fa ọlọ́run tí ò gbé kóhù lọ́dọ̀ obìnrin ọmọ fọ́ máa ń dórí ó sì ní kóhù lọ́dọ̀ ọwọ́ ọkùnrin ọmọ ń dórí ọlọ́run tó ní kí ọyàn obìnrin ó tóbi tó bá ti màtúọ̀ tí wọ́n bá ti màtúọ̀ ń tiẹ̀ ni ọyàn yóò rí kò ní yí padà ó ní ọmọ máa tún ṣe ìwọ́n tó wá àwọn ọba tó differentiate láàrin ọkùnrin àti obìnrin sínú gbà tóbìnrin bá ní irun gbà ní yóò fa àbí òní fa bí ọba fa kò lẹ́yìn tí ó fẹ́ tó ó yẹ kó wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkùnrin náà ọkùnrin tí bá ń fa gbà rẹ̀ ẹ̀yin obìnrin náà kò yẹ kẹ́ fẹ́ ẹ̀ kẹ́ sẹ́mu <laughs> tóbìnrin bá ní gbà kí ni ó kọ́ rẹ̀ àdúgbò lọ́dọ̀ ọkùnrin tó bá fárun gbà náà bàbá oṣù lẹ́yẹ kẹ́ máa fún náà <laughs> bẹ́ẹ̀ ni wàláì five thousand ni ọ̀fẹ́ yẹ kó ṣe déédéé ara wọn tí èèyàn bá sílẹ̀ kan làákà yẹ yẹ kó yé èèyàn ṣùgbọ́n mọ̀ jẹ́ sí pé à ń ṣe bí òyìnbó ni à ń ṣe bí àwọn èèyàn kan á màmá dájókòó ká ronú fúnra wa tàbá dájókòó tá a ronú fúnra wa láì kí ọ̀rọ̀ náà rà nábì ó yẹ káwọn kankan yé wa gan bí kinní yìí á reality lélẹ̀ ọlọ́run tó fi í bẹ́ ọmọ nítorí kò sì fáwọn kan ọmọ nítorí ó fáwọn náà ní nǹkan kan tí ò fáwọn náà ọmọ nítorí èyí tí tó lè sọ pé kọ́yàn rẹ̀ ó tóbi ńgbà náà kọjá pé ọkùnrin kò ní ọyàn sọ́ọ̀dẹ̀ ní tí ọ ò lẹ́ni tí ó <laughs> ọ lóbìnrin lóbìnrin àkú bọyá ojú méjì ní ní bọyá ó ní nǹkan ọkùnrin ó tún ní nǹkan obìnrin ó sì wà àtàwọn bí bá bí ó lójú ara ọkùnrin lábẹ́ ó tún lójú ara obìnrin lábẹ́ kí ni ìdájọ́ rẹ̀ <laughs> wọ́n máa ń pè àlùkòrò àlùmọ́sìkìlì bí èèyàn bá kú tọ́wọ́ akọ́mọ sílẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ kán wá wà nínú wọn tó ní abẹ́ ọkùnrin àtàbẹ́ obìnrin lábẹ́ wọn ò sì jọmọ ọdún mẹ́fà ló lọ kí ni ìdájọ́ rẹ̀ sẹ́yìn kó ọkùnrin yàtọ̀ sógún obìnrin bó láti ṣe bó láti kó gún mẹ́yẹn gbogbo ilé náà wà bí gbogbo ẹ̀ sí lọ nìyẹn tá a bá wá rí ọkùnrin tó lọ fẹ́ ọyàn rẹ̀ tó tóbi bí ọyàn obìnrin ọkùnrin tó lọ fẹ́ ọyàn rẹ̀ tó yàn rẹ̀ wá tóbi bí ọyàn obìnrin ẹ̀ rí i pé àwọn èèyàn máa dá òtún yẹn ah ah mo máa ń tá kà á mọ́ ṣé ọkùnrin la pè é mọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀ náwọ́ tọ́ba náwọ́ wọn ò gbé ah àìsíwọ̀ sọ́kùnrin ti ní ọ́ bí àwa bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ni wọ́n fi ṣèdájọ́ lórí ẹ̀ pé <laughs> àwọn ọ̀gbà pọ́kùnrin náà tẹ́ bá wa bẹ́ tẹ́ bá bá pé tọkùnrin níbẹ̀ ń ah tó àjọṣe pé ọkùnrin ni wọ́n gbà náà fọ́ọ̀sì lọ́dọ̀ àwọn obìnrin náà wọ́n obìnrin ọ̀nà wọ́n sókè tó náà wọ́n sókè wọn ò ní bá jiyàn wọn à ní tí ń obìnrin náà ní fi jẹ́ sí pé bá ti parun gbà yẹ ká máa ṣe ẹ̀ náà yìí pé à tí a bá lẹ́yìn ọkùnrin ẹ̀ náwó tó bá náwó yẹ ká sọ pé à sọkùnrin sì ni wọ́ ká tó <laughs> <laughs> tó àwọn àwọn irú àwọn ọ̀rọ̀ yìí tọ́ba dé tí gbẹ̀ ń ti ń ṣe bí ọ̀gbọ̀ kọ́lá lọ́rùn kọ́lá rọ̀ṣúlù ó yẹ kọ́pọ̀lọ rẹ̀ kọ́lá làákìlù làákàyè brain ní bọ́ sọ̀rọ̀ nìyẹn ó yẹ kó yí wa mi ò fámọ́ látò ní lọ́wọ́ mi ò fámọ́ torí pé mi ò fẹ́ wà nù bákan náà obìnrin fẹ́ gòkè dọkùnrin àbí obìnrin obìnrin wọ ṣòkòtò kódà tó wọ ṣòkòtò yóò tún fi ṣe fáàrí sọkọ rẹ̀ nulẹ̀ ìṣọkùnrin máa ń rorò tó lè lẹ́dọ̀ àgbà Kilofa, ló fà torí pé ó dangrèdè ara ẹ̀ nìyẹn ọkùnrin lọ́lá ju obìnrin lọ jumlatan lápapọ̀ láǹsọ̀ obìnrin ọ̀lọ́lá tó ọkùnrin gbogbo wa náà bóbìnrin bá ń bímọ bímọ bímọ bímọ tíṣà ń bí obìnrin yóò sábà sọ pé ọlọ́run jẹ́ wọn ọ̀dọ́kùnrin bí wọ́n ti ń bí ọkùnrin lọ kò ní wọ́ọ̀rì níbi kò sí wàhálà agbára nìyẹn fún un àbí <laughs> agbára nìyẹn fún un ṣòwò ló fi jẹ́ sí pé ah, ṣáìdì ọkùnrin ọ fárun gbà ó fi yé wa yí pé ọ sọ̀kalẹ̀ ń jẹ ẹ̀yẹn obìnrin fẹ́ gòkè ọkùnrin wa ń segin ni ọ ń sọ̀kalẹ̀ ẹni tó bá fárun gbà ọ jẹ obìnrin ọkùnrin tó bá lọ jẹ obìnrin ó sọ fún wa pé òun sọ̀kalẹ̀ wà sálẹ̀ nìyẹn òun ògòkè ń tóun tóbìnrin bá tiẹ̀ wọ ṣòkòtò àbóbìnrin bá tiẹ̀ ṣe bí ọkùnrin ó yẹ ká tiẹ̀ fi làákàyò pé orí ẹ̀ pé o ṣùgbọ́n kò gbọ́sẹ̀ rí àyè orí ẹ̀ pé ọfẹ́ ti kí ni ọfẹ́ gòkè sí torí pé ọmọ pọ́kùnrin lọ́la ju obìnrin lọ tóbìnrin bá lóun fẹ́ jo lórí ẹ má bù ẹ má bù púpọ̀ nù làákàyè sùnú sẹ́dá lẹ́sẹ̀ bù torí pé olórí ọkùnrin sábà máa jẹ́ òun náà fẹ́ sọ pé à kò sí tọkùnrin ṣe tí wọn yìí ṣe é sọ pé kò sí tóbìnrin ṣe tọkùnrin ò lè ṣe àwọn yìí sì ṣe báwọn àbí ṣùgbọ́n torí wípé a mọ̀ pé ọkùnrin lọ́lá ju obìnrin lọ wọ́n á máa sọ pé kò sí tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ọ̀rọ̀ nǹkan ti fi yé wa yí pé àwọn obìnrin fẹ́ gòkè wá bọ́kùnrin ṣùgbọ́n èèmọ̀ ni fún akọkùnrin wa máa sọ̀kalẹ̀ lọ bá obìnrin kọ́ wá gbé àgbọn ẹ̀ sídìí ẹni tí ń fa kọ́ wá máa bá a fa tàbí kó ní ọmọ fa fún ẹ báyìí kó máa fa fún ẹ ó ti di obìnrin nìyẹn ṣùgbọ́n ṣe léwu ọ̀rọ̀ ọlọ́run tó fi yé wa nínú ọ̀rọ̀ alukur'an wípé èṣù ni àṣẹ èṣù ni ẹni tí bá ń fárun gbà lọ́mọ pé àsìkò tó ń fa lọ́wọ́ mi ọ̀n jẹ́ pé àṣẹ ṣètọ́n lọ́wọ́ nìyẹn wala amurannahum fala yughayirunna khalqallah ẹlẹ́ẹ̀kejì nínú sábàbí táà fi máa mọ̀ pé ìwọ ni òun náà ni wàfi hálùkì ha tàṣàbù hùnbìn nìta kí ìyẹn ọmọ fáwọn gbọ̀n ọ wà ń bẹ̀ pa àjòbìnrin gẹ́gẹ́ bí n ta kì fún aládẹ̀ kan ànábì dẹ̀ ṣépè sallallahu alaihi fọkùnrin tí bá ń ṣe bí obìnrin yẹn ni pé tí ọba ti ń fáwọn gbọ̀n ẹni èpè ni ọ látọ̀dọ̀ ànábì sallallahu àwọn ọgbà Eh, inú àdúrà tí wọ́n ń ṣe àtẹ̀pẹ̀tọ́ ọlọ́run ṣe èwo ni ó borí èpè ọlọ́run ó borí àdúrà rẹ̀ káyọ̀ pọ́lọ́ ń ṣàdúrà fún ọ ní ìdá pọ́lọ́ tó ń ṣe pè fún á pè wọ́n mọ̀ tí wọ́n jọ máa fà á ìwọ ń ṣàdúrà fún ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run sì ń ṣe pè fún ọ torí pọ̀ ń fanu gbà. sọ anábì ní láàánú ọ̀rọ̀ mutasabihina mina rijali anábì ní kí ibi dandan ibi dandan ọlọ́run ọba kọ́ máa bá àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bíi àwọn obìnrin bẹ́ẹ̀ náà ni ìdákejì ẹ̀ náà àwọn obìnrin tí ń ṣe bí àwọn ọkùnrin kí ọlọ́run kó bínú sí wọn ọlọ́run má bínú sáwà wọn náà. wàkọ̀dẹ̀ amọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam bí ẹ̀ẹ́fà ìhà. alábì ti pàṣẹ pé ká máa fi ohun gbàtílẹ̀ bákan náà wàlẹ̀ amúrú. lílo ojú bẹ̀. káàdì bí bá pàṣẹ ọ̀ràn yẹn ní ó ti dọ̀ràn yẹn nìyẹn àyàfi tá bá dín nǹkan tó yí kúrò lọ́ràn yẹn lókun lálòpin kúrò lọ́ràn yẹn bẹ́ẹ̀ nìkan bá ní ká fi ohun gbàlẹ̀ sunna ni ẹ sọ fún fi kílẹ̀ rí ẹ kò sáà dé ìsìn kankan tí ó mú wájú fún pé sunna ju àdíìsì ọ̀ràn yẹn náà ọ̀ràn yẹn ní ká fi ohun gbàlẹ̀ Mm-hmm. عن أبي هريرة رضي الله عنه قال àwọn tí ìṣe mùsùlùmí gá ti ń si, nìsí àwọn ọmọ ta àwọn ta àwọn ẹ̀sìn àwọn àríkà lọ́nà kìíní lánàá mo kọ́kọ́ ń ṣe méjì kí n ara rẹ̀ pé mùsùlùmí ló ń ó ní a rí ọ pé irungba bẹ́ẹ̀ ṣùgbọ́n experience ti fi yé wa yí pé kì í ṣe mùsùlùmí nìkan ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ọ̀dọ́ ti ṣe tí wọ́n á mú látara ẹ̀ àwọn ọ̀dọ́ ti ń fa gbó wọ́n ń fa gbó gidi tààrà ẹ̀ sì máa bá wọn gbàdá gbọ̀n wọ́n sọ ti fashion ní ṣù nítorí mo ti àwọn ọlọ́pọlọ kúkú táwọn gan fi rí i pé kíní ìmọ̀ ìdájú ká máa fa lọ wọ́n rí i pé èyí ó yóò lẹ́rù lára yóò sì lọ́wọ́ lára <laughs> jẹun tí òfin gbà lẹ́lọ njẹ́ fi fílẹ̀ tí wọ́n ní ọ́ táwọn náà bá fílẹ̀ nítorí ẹ̀sìn ẹjẹ́ á mọ̀ pé àpọ̀nlé wà ń bẹ̀ ló fi jẹ́ sí pé tẹ́ bá pèèyàn lọ́kùnrin ńlẹ̀ lárúbáwá lọ́dọ̀ àwọn lárúbáwá tí ọba tí wọ́n arọgbọ̀n gbàlagbọ̀n rẹ̀ wọ́n pa akẹ́gbẹ̀ kan nílé yóò sì rárá ọkùnrin náà fi máa láàkì kírun gbọ́n bínú gbìyànjú bá pọ̀ tó tóbi dáadáa tó bá débì ẹlòmíì tọ́lọ̀ bá fún ọ tọ́pọ̀ mọ́nítọ̀ ìdáda iyì ni bẹ́ẹ̀ yẹn ọba sí ni kọ́ máa dúpẹ́ fọlọ́ pẹ́ẹ́nì ẹyọ kan náà tọ́wọ́ àbẹ̀rẹ̀ díẹ̀ tọ́wọ́ àbẹ̀rẹ̀ kan máa ní ìjẹ́ lọ. mo lọ́ọ̀rẹ́ kan ara Thailand ara Thailand doctor ni àjọkẹ́kọ̀ọ́ ni kò ní wọ́n yìí sábà nínú ọgbà àwọn Thailand àwọn Indonesia àwọn Japan àwọn China wọ́n yìí sábà ní tí wọ́n bá ní tíntìntìn báyìí sáṣẹ́rẹ́ báyìí ní òdì ẹyọ kan níbẹ̀ lágbọ̀n rẹ̀ Eyoka soso ṣoṣo ẹyọ kan ṣoṣo àwọn àjọ ti dẹ́ lọ́fíìsì kan ni mo sáré ń jọ a mo a àwọn gba rí ni a ó lóun yẹ̀ wò ní pé bẹ́ẹ̀ mo ní kí ló dé ó lé ẹyọ kan náà tó mẹ́fà tó ní ti máa ní ó mo <laughs> òun àwọn awẹ ntọ́ pọ̀ lára rẹ̀ pé ah kóun náà ti wà níbi ilé iyì wà lára àrùn gbọ̀n lọ́wọ́lá sọ̀rọ̀ àhàtà lódodo ọ̀rọ̀ káwọn ti sọ̀rọ̀ ẹ̀sìn gan ẹni tó nírun gbọ̀n yóò lọ́wọ́ ẹni tó nírun gbọ̀n dáadáa tọ́pọ̀ dáadáa àpọ́nlé ọ̀wà lára rẹ̀ àtọ́ àǹbẹ̀lẹ̀ epo tó tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ó tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àpọ́nlé àtọ́jọ́ ọlọ́run tó wà wà fún ọlọ́tún anabi ne ẹ máa fi irun sílẹ̀ anabi ne ẹ fa wọn mú ẹ máa gé irun mú ẹ má fà ó ẹ máa gé irun mú mọ́lẹ̀ wàárùkú àlèhà ẹ máa fi irun gbọ̀n lẹ̀ ń tiẹ̀ ẹ má ti bí àwọn màjúsí àwọn màjúsí ń tiwọn àwọn máa fi irun mú sílẹ̀ wọ́n sì máa fa irun gbọ̀n. ẹ ẹ báwọn sọmọ pé bàbá lọ́wọ́ aládùúgbò rẹ tọ́ ọ mà tí irun mú pọ̀ ní mú ṣàgàlà ṣàgàlà báyìí lórí ṣùgbọ́n tá kò sí nǹkan kan bẹ̀ àwọn olójọ́ màjúsí màjúsí báyìí àníbi ni ẹ má ṣe bí àwọn ilé mọ́. وعن ابن عمر رضي الله عنه حديث مثل عن ابن صلى الله عليه وسلم قال خالف المشركين وفر اللحى وأحف الشوارع عن ابن خالف المشركين أما سبيع ويلبو المشركين ويلبو kọ̀wátì sọ kí ni ìṣesí àwọn ẹlẹ́bọ nínú ọ̀rọ̀ tó wá pa wá láti láti mọ̀ pé ó ní ẹ jìnnà sí àwọn ẹlẹ́bọ ẹ má ṣe bí wọn káàlì fún mùsùlùkì wọ́n fi rú léha ẹ fi rún gbọ̀n lẹ́kọ̀ọ́ pọ̀ ẹyí máa pa gbogbo gbà ẹyí máa mú ẹyí máa wò níwò pé kí ni gbọ̀n wá sí tí wọ́n wá sí láyé tí wọ́n bí wa papọ̀ ni náà ẹ fi sílẹ̀ wà á kò ṣàwárí ẹ wá máa mú irun mú kù ń bẹ̀ á kú ọ̀tọ̀ ni afu tó bá yẹ pé ayinu ni ẹ̀fí ilẹ̀ nù afu tó bá yẹ pé aha ni ẹ̀mú kúrò nìyẹn wà afu aṣàwárì ẹ̀ máa mú mú kó mbẹ̀ ìyẹn fi yára pé àwọn ẹlẹ́bọ wọ́n á máa fárun gbà wọ́n á sì máa fi kíni rẹ̀ irun mú sílẹ̀ àwọn olówó àjọra wọn bẹ̀ wọn àti majus àti kíni àtẹlẹ́bọ ní àjọra wọn ní òjẹ́kọ́jọ́ wa lójú pẹ̀lú bá a ti máa ráwọn èèyàn lẹ́nu iṣẹ́ ìjọba o láwọn ọ̀gá ńláńlá ni o ẹ̀rí bí irun mọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀nì bá kankan lágbọ̀n rẹ̀ ẹ dákun kí ló wá dé tó fi àfihàn múlẹ̀ àbí nígbà tó mú blade tó ń fa èyí tó fa gbogbo ẹ̀ lẹ́yìn mọ̀ pé orí yẹn gan òpè tó bẹ̀ ètò yẹ ká kọ́kọ́ mú kù tábà fẹ́ fárun gbọ̀n ìwúlẹ̀ ká kọ́kọ́ mú kù jẹ́mọ́ láwọn tó fẹ́ fárun gbọ̀n ìwúlẹ̀ kọ́kọ́ mú kù nà ìmúlẹ̀ yẹn kọ́kọ́ mú kúrò nà kó tó bọ́ sí àgbọ̀n torí ní tó sún mẹ́nu jù ní kíni ti mú yẹn ṣùgbọ́n gbọ̀nyẹ́ pé sùn ní ń lò wọ́n kò ní jẹ́ sí làákàyè òsì rárá yóò fi ran mọ́lẹ̀ báyìí yóò sì bọ̀ sí àgbọ̀n ẹ dákun kí ló ṣe mú tí ọkọ̀ ṣe àgbọ̀n tí kì bá ṣe pé sùn bá ń lò nìyà ọlọ́run má jẹ́ kí sùn lọ àwọn àti wọn kó ṣe ní ọrùn fún wa láti lò gbogbo ẹni tọ́nà ọba ti ní kó kó practice ṣe ẹ̀yìn rọ́tò dín nìyí ọlọ́run má wọn jáde kú mbẹ́ gbogbo àwọn tí wọ́n sì wà níbi jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà ní yọ bléèdì tì tí ń fà ọlọ́run bá gba bléèdì lọ́wọ́ wọn ọlọ́run kó sì gba ọṣẹ lọ́wọ́ wọn ọṣẹ tí fi ń pa náà Eh, kó má سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم جزاكم الله خيرا وأحسن الله إليكم وبارك الله فيكم